فوق المنى يجود ويكرم أهل التقى والصلاة والسلام والصلاة والسلام على نور الدجى والصلاة والسلام على نور الدجى وعلى آله وصحبه أهل الدين والهدى أما بعد فاتقوا الله تعالى يا عباد الله وراقبوه فإنه قد أمركم بذلك فقال لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله تقوى منكم فاتقوا الله في سركم وعلانيتكم أيها المسلمون زنوا دينكم ودنياكم بميزان الشرع وابتعدوا عن الأهواء والبدع اعلموا رحمكم الله أن من أفضل أيام عشر ذي الحجة يوم عرفة فشرع الله لنا صيامه على لسان حبيبه صلى الله عليه وسلم فقال عليه الصلاة والسلام مجيبا لما سئل عن صيام يوم عرفة فقال يكفر السنة الماضية والقابلة رواه مسلم يا عباد الله يا عباد الله اعلموا أنكم خير الأمم كما كان نبيكم خير الرسل عليه الصلاة والسلام أيها المسلمون ضحوا فإن نبيكم الكريم صلى الله عليه وسلم كان يضحي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فكان خير من طبقها هو النبي وكان خير من طبقها هو النبي العظيم فاقتدوا به عليه الصلاة والسلام أيها المؤمنون صلوا صلاة العيد فإن قدوتكم قد أكد عليها فأمر, فأمر النساء بالخروج إليها حتى الحيض والنفساء فأمروا بالحضور لمشاهدة الحضور ونيل الأجور والحمد لله على نعمة الإسلام أيها المسلمون تجملوا لدينكم تجملوا لعيدكم وبكروا بصلاتكم فإنها سنة وما سواها فمخالفة بلا جنة ونوع تأديب للأمة قال عليه الصلاة والسلام من من ولي من أمر أمتي من ولي من أمر أمتي شيئا فشق عليهم اللهم فاشقق عليه رواه مسلم بارك الله لي ولكم وجعلنا جميعا من العائدين الفائزين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أدعو بفرام وبواه àti àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn abẹ́lẹ́ wọn ọba ọba tó rán ànábì sí wa tó sì sọ ànábì lórúkọ pé ànábì kẹni ànábì àánú ni àwọn ìkẹ́ àti àwọn àánú tí olúwa sọ náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìtọ́gajù nínú òpin nínú ẹ̀ òun náà ní kọ́lọ̀ kún fún ẹnì kọ̀ọ̀kan wa èyí tó ti fún wa níbẹ̀ tí kò bá fún wa ní àní wà nílé ọlọ́run lásìkò tá a wà yìí ara kó fún wa ń bẹ̀ náà nìyẹn a mọ̀ pé ọlọ́run ọba ti fún wa ń díẹ̀ nínú ìkẹ́ náà ṣùgbọ́n à ń tọrọ pípọ̀ rẹ̀ èyí tó jẹ́ sí pé yọ́ọ́ jẹ́ kí ẹ̀sìn wa tó máa dàgbà sókè sí bákan náà tí yọ́ọ́ kí ètò ayé wa ó tún tutù ó tún létò ó tún dáa ju bó ti wà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ àbẹ̀lẹ́wọ̀n ọba tí máa jẹ́ pé àdúrà ọgbà àdúrà tá a fún wa yá àtàlìtẹ̀lá ìrọ̀ ìkírọ̀mù ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ̀yin olóríire lọ́kùnrin ẹ̀yin olóríire lóbìnrin ẹ̀yin ẹni ìdùnnú ẹni ìbùkún lọ́kùnrin ẹ̀yin ẹni ìbùkún lóbìnrin jẹ́ ká bẹ̀rù ọlọ́run sí o jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba sí jẹ́ ká kíyèsí àwọn òfin ọlọ́run ọba tó gbé fún wa o bá a ti ń pa òfin ayé mọ́ òfin ìjọba mọ́ ẹ lọ wá mọ̀ ìjọba gbogbo ìjọba wọn náà Allah òfin rẹ̀ náà sì lóye ká máa pamọ́ jùlọ bẹ́ẹ̀ ni aláàánú lọ́lọ́run ṣùgbọ́n lọ gbà bẹ́ẹ̀ náà pé onídéédé lọ́lọ́run ọba wa bẹ́ẹ̀ ni onídéédé lọ́lọ́run ọba aláàánú ní ìlọgbà tó bá fẹ́ sí àjẹ èèyàn náà kò sẹ́ni tí máa dúró ìyá ti ẹ̀jẹ̀ èèyàn o ẹ jẹ́ ká pa òfin ọlọ́run ọba mọ́ ìtóní a máa ṣe ẹ̀jẹ̀ àfikún ká máa ṣe ìtóní a máa ṣe táǹkán lò táǹjá lò ẹ jẹ́ ká jálẹ̀ olùwàyọ̀ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n kí ìbẹ̀rù ọlọ́run fún wa ní gbogbo ìjọsìn tá a máa ń ṣe bá a bá ṣe tawhid ìbẹ̀rù ọlọ́run náà mú ọlọ́run fẹ́ pàṣẹ tawhid awwal amrin fil Qur'an karim àkọ́kọ́ àṣẹ tí náà Qur'an karim tó bá gbé láti suratul Fatiha tó bá ń kà lọ kọ̀máǹdì àkọ́kọ́ tó náà wọn bọ́ kọ́kọ́ sí ń bẹ́ àṣẹ nígbà tí ó wà parí ẹ̀ làálẹ̀ fún tẹ̀tẹ̀ fún ìbẹ̀rù ọlọ́run náà ló fi parí tẹ̀wọ́fì tó bá sọ̀rọ̀ ọrún ìbẹ̀rù ọlọ́run ló fi parí ẹ̀ fún wa tó bá sọ̀rọ̀ àwẹ̀ bó sọ̀rọ̀ hajj ẹ wá lọ máa pé nǹkan táwọn wò lọ́ọ̀ ká yìí tó wá retí pé ọ̀fẹ́ bá wa yìí ọlọ́jọ́ bá wa láyọ̀ òun náà lọ́dún ọdún táwọn wò ní níta jẹ́ kí á fi máa máa fáwọn ìtọ́dún yẹn jù lọ táà máa ń fowó ṣe òun náà náà ọlọ́run kó yọ̀ǹda fẹ́ nìkan kan ẹwà lọ mọ̀ pé ẹran náà ẹ lọ mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run náà ti pa ń bẹ̀ láyé yaná lọ́lọ́ àlùkùmùhà wàlá dìmá òhà wàlá kí yaná lòhó àtàkùwà mi. olúwa níbẹ̀ tí wúlẹ̀ fẹ́ pẹ́ran náà tó tẹ́lẹ̀ bá fi bẹ̀rù ọlọ́run ọba pa ìrìlẹ̀ tó ọlọ́mọ ti alẹ́ tí ń fẹ̀sìn ṣeré ẹlòmíín kírun kò nírun ìṣègùn ní háìbù lára ó sì tàlùwàlà ṣùgbọ́n kò fi bẹ̀rù ọlọ́run ọba jù ẹlòmíín jọ́sìn kò níjọ́sìn torí pé kò sì bẹ̀rù ọlọ́wọ́ ọba sí ọ̀nàmọ̀lá kí n yáná lóhu takuwa ọlọ́wọ́ tí mo ní lọ́dọ̀ yín lára àjọsùn tẹ́ fẹ́ ṣe tá a mọ̀ ilé yàtá pa yìí náà ẹ lọ mọ̀ pé ọlọ́run náà nígbà tí olúwa bá ń béèrè fún ọlọ́wọ́ nígbà jẹ́ sí pé òun náà ni tí ó mú sẹ́ wa síwájú àwẹ̀ ẹgbẹ́ ẹran tára ṣe hajj ẹgbẹ́ rẹ sí àwọn ẹ̀sìn ńláńlá tá a máa ń sìn tọ́wọ́ ayẹ ká wá jẹ́ ìbẹ̀rù ọlọ́run lẹ̀ lára nǹkan náà kò yẹ torí pé ẹran lásán nù olúwa ní walakin yanaluhu at-taqwa minkum ẹlòmíwàá máa béèrè pípọ́ láti fi bẹ̀rù ọlọ́run pẹ́ran eléhùn náà àgbo kan nìyẹn bó láti fi bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run pẹ́ran oní àníkò ṣe ìlà kò ṣe nítorí ọlọ́run kó o pa ní ìbámu sẹ̀ríà tí ọlọ́run ọba sọ́nà àgbà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn ẹ̀rúsìn ọlọ́run ká bẹ̀rù ọlọ́run kọ̀kọ̀ gbangba ìbẹ̀rù ọlọ́run gbangba máa dùn sí ṣùgbọ́n ọlọ́run ti tẹ́nì wa náà ló sọ̀rọ̀ ọmọ ádámà ẹ̀wọ́n ká méjèèjì bẹ́ẹ̀ náà ní tá a bá ń ọlọ́run ní gbangba a wà fi pa a fòkò náà fọ méjì bẹ̀rù ọlọ́run gbangba tá a bá ti ẹyẹ méjì láti òkò kan náà sí a ti tún ti ọba a ti tún sí bákan náà a tún fi tún ọba ká ọlọ́run ní kọ̀kọ̀ ká tún gbangba ẹ̀yẹ mùsùlùmí fẹ́ ká òṣùwọ̀n tó yẹ ká fi máa wọn ètò ayé wa àti ètò ẹ̀sìn wa tábà bí wá léèrè ọ̀pọ̀lọpọ̀ wọn máa wò pé kílẹ̀ ń béèrè àti ẹ̀gbọ́ tẹ̀sìn táyé kí lọ́kàn wá ń gbé léwu òṣùwọ̀n tá a fi wọn ìtúrí ẹ̀sìn Islam kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìkan bó ti wá ọwá pẹ̀lú ayé ni o gbogbo òfin tá a fi táyé wa lọ́lọ́wọ́n bá tọ́lá àdábọ̀ mọ̀ sẹ́mi sọ̀rọ̀ mọ̀ sẹ́mi kódà kò sófin kankan tó dáa tó kódà tàbá tó ń pé ọdá tó àtúnyẹ̀ yóò pín sẹ̀rẹ́ àní kò yẹ ká tó wí òpin kankan lórí ilẹ̀ ayé wọ́n ní kí ni òṣùwọ̀n tẹ́lẹ̀ ká fi máa wọn ètò ayé wa àti ètò ẹ̀sìn wa ẹ̀jẹ̀ ká lọ́ọ́ máa pé òṣùwọ̀n tẹ́lẹ̀ ká fi máa wọ̀n á òun náà ní òṣùwọ̀n sẹ̀rẹ́ à kí ọlọ́run ọba sọ kí làní láti sọ kódà fìlà tó dé sórí ìyìn ìwọ Yorùbá tó tẹ fìlà rẹ ẹ tó béèrè pé kí lòfin ọlọ́run lórí ẹ̀ bọ́ọ̀ bá mọ̀ wọn sọ̀kan ọ̀bẹ̀rẹ̀ òfin ọlọ́run lórí ẹni ọwọ́ ọ̀tún ní kọ́ fẹ́ sí bọ́ọ̀ ni ọbẹ̀ kọ́lé báwo ló yẹ kó kọ́ bí ẹni kí lọ́lọ́run ọba sọ nípa kí lòfin ọlọ́run lórí ẹ ọkọ̀lé alálàáfíà kí la fi ṣe foundation tábà fẹ́ kọ́lé òun náà máa ń dúwọ̀ rí ìmọ̀lẹ̀ bàtà fẹ́ kọ́lé níbi tó bá ti rí ìmọ̀lẹ̀ àà ọlọ́run tó kọ́lé fún ògbìn tó yọ fàràǹdà wákà burú wọ́n mọ̀ kọ́ fún bẹ́ẹ̀ ọwọ́ àkọ́lé ọ̀nà náà fàràǹdà àrò fàràǹdà ti gbìn náà ló ti gbìn ní bá wọn pé ìkara wọn gbìn náà ti ṣe ń tó rì mọ́lẹ̀ fẹ́ náà ọ wà ní ní fàràǹdà dọ̀dà tọkọjá fàràǹdà ti ìgbìn náà lọmọ wa bẹ́ẹ̀ béèrè ètò ayé bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan kéékèèké tá à ń fi ń sáyé ní ìtaròfò tóbi ó kiri nù sẹ̀ríà wọ́n ní òṣùwọ̀n sẹ̀ríà mùsùlùmí tó bá fẹ́ lálàáfíà kọ́ ẹlẹ́kùn ẹ̀sìn àlàyé fún mi wọ́n sọ fún ẹ̀ ó sì rí báyìí rẹ̀ ọmọ tó lọ ọmọ lo peace ọmọ lo long long long life àti health àti wealth gbogbo ẹ̀ wà máa wá wealth gbogbo ẹ̀ máa health yóò wá máa dá fún ọ sí ọlọ́run kọjá ní tẹ̀lé tẹ̀lé àwọn ẹ̀yin mùsùlùmí gbogbo ètò ayé yín àti ètò ẹ̀sìn yín ẹ̀dìgbàdàgbà ẹ̀ lọ gbé bá ṣẹ̀ríà tẹ́ ẹ̀ bá lọ gbé bá ṣẹ̀ríà náà wà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ti ń sayé lọ lẹ́ẹ̀lẹ́mọ̀ àwọn individual yín bá anyị lọ gbé fún sẹ̀ríà ẹ mọ̀ rí báyìí tí ọmọ ìyàtọ̀ ní ẹ wà máa wò pé kò ní ti ń ṣe tó fi ń dá kò ní kò nǹkan kan nǹkan kan ni òfin nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ń dà tó bá jọba ju tẹ̀lẹ̀ fúnfin tó mo ti wà dé road close báyìí bí kí n máa fi nǹkan tí ọ̀dà tí máa sọ̀sọ̀ ayé mi mo wá fẹ́ bẹ̀rẹ̀ ní ìlà ogun tí mo bá fẹ́ ṣe ẹ̀dá kan sí kí lọ́dọ̀ mú yìí ọ̀fẹ́ tajà ọ̀bẹ̀rẹ̀ ṣẹ̀rí àfọkàntárọ̀ ọ̀lù náà ni ọ̀fẹ́ ṣòwò ọ̀bẹ̀rẹ̀ ṣẹ̀rí àfọkàntárọ̀ ọ̀lù náà ni obìnrin rẹ̀ ṣẹ̀rí àdájì gbogbo market tá a ti ń ṣe ayé kò sí ìṣẹ̀rí ànábì àti ìṣẹ̀rí àtọ́nà kò yọ sàkárì ó rò pé lówó nìkan ní máa yọ sàkà kò yé ah Allahu Akbar bàbá ń kókó ń tọ́jà kọ́ máa fowó rẹ̀ sí nǹkan tó dáa náà nìyẹn máa gbọ́ kákòkò kákòkò kákòkò ó béèrè òfin ọlọ́run lórí kì í sọ kan kì í sọ kan kì í sọ kan ọba òbèrè òfin ọlọ́run lórí ẹ̀ ọ̀kàtà ń lọ náà ní wù nǹkan wá ń kọlu àwọn ẹran rẹ ọdún alákọ̀ọ́kọ́ ògéènì ọ̀pọ̀ ọdún ẹlẹ́kẹ̀ẹ́ nípa ọlọ́run ọlọ́run tẹ́ ọlẹ́kẹ́ lọ́n bá mú ọjọ́ kan gbogbo ẹ̀ bá parẹ́ ẹ̀já bẹ̀rù á béèrè òfin ọlọ́run lórí ètò ayé wa lórí ètò ẹ̀sẹ̀ wa ẹ̀yin mùsùlùmí bá a ṣe wí náà ní káṣẹ́ ò ẹ̀ máa. ẹ wá lọ mọ̀ pé náà àwọn ọjọ́ mẹ́wàá tá à ń lò lọ́wọ́ yìí àwọn ọjọ́ kan bẹ́ẹ̀ mẹ́tẹ́ẹ́sì pé lákọlákọ ni wá àwọn ọjọ́ lákọlákọ nọmba wán rẹ̀ wọ́n ní yóò mọ àrùfà yàrá nọmba wán ní títò ni mọ̀ sọ tó sì ní ọlá o ọjọ́ tó lọ́lá jù lọ ń bẹ tó tún ju ọjọ́ àrùfà lọ ẹgbẹ́ bí àwọn onímọ̀ ìṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ẹ lọ mọ̀ pé inú àwọn ọjọ́ ọlákọ tí ń bẹ ní àwọn ọjọ́ mẹ́wàá yìí tó òní jẹ́ ọjọ́ karùn-ún àbí òní ọjọ́ karùn-ún lórí hijja ó jẹ́ sí pé à ń retí pé ọjọ́ àrọ́fà yóò wọlé bá wa lẹ́yìn bí ọjọ́ méjì àti mẹ́ta lẹ́yìn ọjọ́ yẹn nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wà nínú máàkì ẹ̀ tó ti tẹgbẹ́ rẹ̀ lọ ọjọ́ ọdún máàkì ẹ̀ ọwọ́ gbogbo bàbá wa ti ẹ̀ wá lówó dábì ṣe àwọn àjọsìn lálá tí ń bẹ́ ń jẹ ọdún yìí tọ́lọ́wọ́n bá gbé síbẹ̀ ìnáwó ń ọjọ́ ní àwọn ọjọ́ ńlá ni o bọ́bá ti wéètì first of the ìjà second third fourth ọdún wéètì ní lò ẹ̀rẹ́kẹ di ọjọ́ ká ní pé ti ẹ̀rí nǹkan kan ṣe nínú ẹ ìjà lò ó jimá ti ń bọ̀ lẹ́yìn ilé àròkọ́ ti lọ o bóun ni oṣù wa ní bọ́mọ ọlọ́wọ́ tó fi ní mú tiẹ̀ ń bẹ́ ọlọ́run jẹ́mi mú tiẹ̀ ń bẹ́ o ọdọ wọn rẹ o àti máa ń sọ yí pé àwọn ẹ̀bùn kàbìkàbì tọ́lọ́wọ́n bá sọ náà nẹ́bì tí wa sọ̀rọ̀ lọ àrùn sọ̀rọ̀ ní ẹ̀sìn Islam ó ti ṣe ìgbìnáwó wa ìgbìnáwó ni pé ó ti mú wa mọ́nìbù káàtà sí ká máa lọ bá pé aláàfáà ẹ̀gbọ́n àti ìtọ́gbọ́n lọ bọ́ lóògùn aláàfáà gàgà ó ti mú wa mọ́ ní bùkátà sí pé mo ní aláàfáà tí ń bá mi sàgbọ́ ó ti mú wa ní bùkátà pé mi ò ní bùkátà sí ó ti ó ti ó ti rọ̀ wá lọ́rọ̀ débi pé ká máa ní bùkátà sí pé mo ní èèyàn kìnnìkan wá bá ń kí nǹkan kan àwọn nǹkan tọ́lọ́ wọn bá tọ́lá ànábì kò fún wa ní ìsìlá tọ́lọ́ bá bá rí nínú ẹ̀ lọ́jọ́ yẹn bí àáfàá kan bá ti àdúrà ní lákọlákọ tó ṣe é ṣe é ṣe é ṣe tí òkú nulẹ̀ mọ́ fáì mọ́yé ọjọ́ nínú ilé rẹ̀ tí wọ́n ti hálùwà sílẹ̀ máa ti tí wọ́n bá lu ọjọ́ àrọ̀ fáwọn bó ti ẹ kó lò ó ti gbé mi ò ní bùkátà nígbà tá a wá ń sọ̀rọ̀ ẹni tí ń tàdúrà tó o wá ní ẹni tí wọ́n ń lọ sí nǹkan mi àbọ̀ wá lọ yẹ nǹkan wò wá ń lọ ọ̀wọ́ náà ọjọ́ mùsùlùmí o tó ń sun nǹkan mára ọjọ́ mùsùlùmí lá ọgbọ́n ńlá nǹkan kan lẹ́yìn náà ni ó jọ máa o tún wẹ ọṣẹ àwúre ọjọ́ mùsùlùmí o tún fi nǹkan kan fánlẹ̀ nítorí ń ta nǹkan ọjọ́ mùsùlùmí o tún ti gbẹ́rẹ́ ayé ẹ̀ ti dábàá nù ọjọ́ mùsùlùmí o tún di nǹkan kan sápò ọ̀rẹ́ pé kínní ni kínní ni kínní ni là ń lò àwọn ẹ̀kùn sọ́lọ́ ti fi náà nẹ́bì sí wa àló ti sọ wáyé sọ́lọ́ láwọn àlè wọn ó ti wá rí pé àbùkátà gbogbo àwọn kan yìí tá a bá gbọ́ yìí ala fẹ́ ní bùkátà sí pé àfa ìdáfẹ́ ẹmọ́gbàgbé mi nù àdúrà nígbà wọn náà mọ ibi tó jẹ́ kó ti sàdúrà èyí tó tẹ́lẹ̀ kọmọdítà kan wà kìlókì id kan tó àkótó sàdúrà kan lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ afẹ́ gba àmì òtí bá mi lẹ́tọ̀ àti sàdúrà ọjọ́ yọ́mọ̀ arọ́fà tí ń bọ̀ yìí ẹlò o àwọn èèyàn tí a máa ń tẹ́ǹtì lọ́jà arọ́fà gbogbo nǹkan tí a ní náà máa jù rẹ̀ pọ̀lọ̀ gbogbo nǹkan tí wọ́n ní olùkọ́ mi kan onímọ̀ àgbà ni wọ́n ìfẹ̀dárúkọ wọn lórí ayélujára onímọ̀ àgbà ni wọ́n mọ wá sí kòńkẹ́ pé ní ọdún kan alọ́sẹ̀ táwọ́yà alọ́sẹ̀ háì wọ́n wá ní ká máa ti dáwà fáwọn alálàyé ọlọ́run wa kẹ́mi pé ọ̀dọ̀ wọn mọ̀ wá ibi gúrùpù wọn ni wọ́n ti méjì subhanallah àwọn ọjọ́ tá a ti ń lò ó bọ̀ kó tó ti jọ arọ́fà mọ̀ mọ̀ bí bàbá ṣe rí mọ́jọ́ àrọ̀fà bàbá yẹn kọ̀ fẹ́ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ kí ti pé oyódì o nínú kọ́ máa ti wá àbí kọ́ máa ka Qur'an àbí kọ́ máa rántí ọlọ́run ní àrọ̀fà náà làwà tó bá ti kéwú díẹ̀ tó ka Qur'an díẹ̀ yóò dìde ó dùn ọ̀ka lọ àbà rìn káàkiri lọ́dọ̀ a máa wo àwọn tẹ́ǹsì tí ọ̀dà a máa pè wọ́n pé tẹ́ǹsì yìí ọ̀dà tẹ́ǹsì yìí ọ̀dà tẹ́ǹsì àwọn èèyàn níjà àwọn èèyàn pọ̀ máa tí a bá lọ hajj mo sọ fún yín báyọ̀ níbàyìí náà ni àbí níbo mi tí mo lọ ń múra tí mo ti tọ̀ wá tí mo ti táyọ̀ àti sọ̀fà lọ bí mo ti kéré tí mo máa rí torí pé mò ń kàrọ àti tọ́ máa rí ara rẹ̀ nígbà a kà máa sọ ah, wọ́n yìí ah, tó ń ṣe yọ̀ bá fẹ̀rẹ̀ àbọ̀ ẹlòmíì ò gbọ́ ẹlòmíì ò ní gbọ́ ṣùgbọ́n kò sí tọ́kìnrin pé kò gbọ́ nígbà mo ti rí ni mo ti jẹ́ gbèsè àbí kí n jẹ́ ẹsẹ̀ ọlọ́run ọba mi. àwọn ọmọ ẹ̀sìn wáàtì ní kàbá nítọ̀ wáàtì lè ju ara rẹ̀ lẹ̀ fẹ́ ó lè máa béèrè pé ní àti wá ní evidence a máa sọ a gbọ́dọ̀ dúró torí àwọn àfò gbọ́dọ̀ tó lera wọn àwọn ń ṣe láǹṣe a lè ṣe méjì gbà míì tó ṣe sí pé wá àti láǹṣe fúnra wọn níjọ́ àárọ̀ fáyẹn àfa wa yìí ẹ má ti ka koran wọn fàdúrà lẹ́yìn ìgbà náà wọn á dìde àtọkọrí sí agbo táwọn èèyàn wà ìgbà mi wọn sọ pé jẹ kárìn lọ sọnà àbẹyẹn àbẹyẹn pé àwọn kọńtì báyìí máa pọ̀ nbẹ wọn ò mọ wọn mọ nípa ẹ̀sìn ọlọ́run lábàkọ̀ rí bẹ̀ ṣe ìṣẹ̀dárúkọ àwọn kọ́ńtì ọ̀nà. ìbànú yà lọ síbi òkè dámágun náà ọba wọn gún torí sọ wá sí fún tó ti ya nǹkan síbẹ̀. nísàlẹ̀ òkè láti dúró ẹ máa fẹ́ gùn padà tó má mọ́ ànábì àràfà bá wà ṣe ọ̀sẹ̀. wọ́n kàn ń pé àràfà gbogbo òkè ni. kí ni ààyè owó lọ́gbọ́ ẹ́rí tí wọ́n fẹ̀ tó lù dùn dáa wà yìí tọ́wà ní rókì kankan bẹ̀ mọ́ka bóòlù ti fẹ́ kà ńbóló ti kà ńbóló ti kàn dán tọ́tọ́ ìlú dùn ìlú dùn tó tóbi ẹgbẹ́ sáyé sáyé yẹn kéré bí mo ti ń wò o bí òru àti gbogbo ìwà sáyé ti tó nǹkan wá lọ gbé sí ilẹ̀ wá gbé rókì kankan ah, wọ́n yà gbogbo gbogbo ògbóró mọ́kà báyìí òkè ọ̀gá ẹ bá rókè báyìí báyìí ẹsẹ̀ pé lù ti tán mọ́tò ọba gún òkè lọ́tọ́ bá rẹ̀yìn ẹ̀ bá ó sàn dídú rẹ̀ rẹ̀ fún lọ òkè ló jẹ́ lọ́wọ́ tí ó jẹ́ kí wọ́n já lura wọn kan wọ́n já pọ̀ mọ́ra wọn. àwọn àlọ síbi àràfá níbi òkè ìsàlẹ̀ rẹ̀ àwọn àmọ́ àwò ẹni tó yẹsẹ̀ ń bọ̀ gìràgìrà ó sì sì dé bẹ́ẹ̀ bí kò tó débi àwa gbé omi lọ́wọ́ subhanallah dáwà ní hekima jama ọ̀pọ̀lọpọ̀ àwọn tó débẹ̀ ẹ̀mí wọn ó ti máa mi ó ti ta ó ti dààmú lọ́wọ́ ara mú omi bọ́tù wọ́tà kìí ṣe bí nǹkan mú ẹ̀tọ́ bíi bíi wá ń kọta yẹn náà wọ́n ti pín bíi mẹ́wàá lọ́wọ́ nǹkan yẹn. bàbá yẹn èmi àgbà tì wọ́n nù nù nù nù àjọpẹ́ lọ gbà á bí àti gbà ládá èyí bá wà gbà á láti sọ fún wa pé má fi pípa ẹran rẹ dọ́là tọwọ́ rẹ ọ̀bá gé tí èyí ṣe pé ẹ̀rù ẹ̀jẹ̀ máa bà ọ́ ń tẹ̀ sí pé tọ́ba rẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wò ní sókùnjọ́ mẹ́ta àwọn ẹ̀ka ń bẹ báwọn tọ́ba rẹ̀jẹ̀ ẹran báyìí àdọ́ba pa ẹran báyìí dọ́mẹ́ta ẹ̀ máa lálàá àlàkálà ni ọmọ ní tó wíìkì lè irú rẹ̀ wọn má e máa kíwẹ́ lọ́pẹ́ran yẹn èyí fi ṣe ládàá ọ̀hún ṣe fúnra ẹni bàbá wa àwọn ènìyàn náà lọ́nà nǹkan rẹ̀ èmi ló ti kí ni èmi ló sábà dé màdínà padà máa gbà lọ́wọ́ rẹ̀ tàbí tó bá dọjọ́ ọ̀la tí ìtọ́jú arábà lè gbà lọ́wọ́ rẹ̀ lónìí wọ́n fẹ́ kó nǹkan rẹ̀ abáṣẹ́ tó fẹ́ jókè báyìí salamu láyé gbogbo alárúgbáwá ẹgbẹ́dẹ̀ mi náà ni àfọ̀tí láti gbọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gbà ní wájú wá gbà sẹ́kù tó gbà dáhùn sọ̀tún pé níbo lọ ń lọ ọkọ̀ ti gbomi náà níbo ti gbomi yẹn yọ gba ọ̀rọ̀ náà a sọ pé níbo ń lọ òun fẹ́ gòkè mi kí lòun wá lọ ọbẹ̀ òun fẹ́ lọ sàdúrà tí wọ́n sọ fún ọ pé ọlọ́run òkè lọ́wọ́ ẹ̀ nígbà tí èsì àwọn alákẹ̀wọ́ tí wọ́n máa wá ọlọ́run wá lọ sí òkè ṣe wọ́n ní òkè lọ́lọ́run wà ní àbí òkè ti tán mọ́ yọba sórí kan pé èmi ọ̀sán pé ah, wọ́n ní gbẹ̀gàn kan làṣẹ àràbá wà táwọn sọ bẹ́ẹ̀ fún ọ pé gbẹ̀gàn ni àná anábì tó dúró ní wà kọ́pù àhónà wà arafatu kulluha mawqif anábì ní mo dúró bí mo dúró sí yóò ẹ̀yin jama wọn ti mọ irú àwọn àti àwọn yìí náà ni wọn tẹ́lẹ̀ sí ọtẹlẹ wọn náà yé wọn anábì ní ẹ̀yin jama kì á ṣe pé a máa wá bí mo dúró sí káàkiri wá fẹ́ lọ hajj pé ẹ kò lànà tó dúró bẹ̀rẹ̀ mi náà dúró ànábì ni wà Àràfà tó kú lò ha mọ̀ òkè gbogbo ibi jábá ti ń pè ní Àràfà tẹ́sẹ̀ lẹ́bà ti tẹ́lẹ̀ báyìí Àràfà náà náà wà ní ti ń tẹ́lẹ̀ bí mo dúró sí náà ni ọmọ tẹ́lẹ̀ bí ọba dúró sí sallallahu alaihi wa sallam abàkàdé ìsìnkú ẹlòmíì ẹlòmíì ọgbọ ṣùgbọ́n bóyá tí ń bá bò tí kó lára rẹ̀ yọba gòkè padà almuhim ntọ́ka wa nínú tí ọlọ́run ní pé àwọn lọ sí ọlọ́run ọba yóò mọ arọ́fà níta abálọ́bẹ̀ yẹn ni pé ẹ̀mọ́jà sì lò kò ní padà mọ́ o bí mi bá padà tó bá bá wa láyé ọdún mi ní ìtọ́jú ilé ìtàwọn ìmọ̀ ẹlòmíì sì ń bẹnu wa sí ni àbámọ́ àti mẹ́ẹ̀nu ọjọ́ orí òsínbẹ́ o ìyẹn lè jọ́sọ̀ tí ó ti lọ́sọ́sì bá náà ọlọ́run kọ́sà mẹ́rin kọ̀ọ̀kan wa o. ẹja lọ arọ́fà náà dáadáa wọ́n wá nínú àwọn nǹkan tá máa ń fi ń bẹ̀ tó dá anábì rẹ̀kọ́mẹ́ndì sọ́dọ̀ máa wà lè wọ̀sọ̀rọ̀ fẹ́ni tí na fẹ́ hajj òun náà ní ká gbá àwẹ̀ ká gbá àwẹ̀ ìjọ náà bàbá wa gbá àwẹ̀ náà tó sí ìyàn lẹ́nu náà bákan ọ̀rẹ́ mi pè mí ó wọ́n tó tiẹ̀ gbà ẹlòmíràn tiẹ̀ gbà rí ẹbí kì í sáà sọ̀rọ̀ yàn òkè fìlà ilé ìsọ̀rọ̀ yàn kó dé lọ ilé àná rẹ̀ gbórí tó bolo lọ ẹran ilé ìsọ̀rọ̀ yàn bí kò jẹba má fẹ́ràn jẹun ìwọ ọlọ́run ẹ̀bà nìkan ni ó fún mi ó má fún mi lẹ́ran ẹja serious gbogbo nǹkan tá a bá mọ̀ pé wọ́n ní ara ẹ̀sìn ní lọ́ọ́ mọ̀ pé yóò mọ ayé rẹ̀ àtẹ̀sìn rẹ̀ dáadáa. anábìwọ̀n alẹ́ sọ́dá tó wọ̀ sẹ́lá wọ́n á bí wọ́n léèrè pé wà nábì kí ló dé dáàbí máa gbà rẹ àràfà yìí arábìnrin tó ká fírò àtànàtà lè máa wíyá wọ̀dọ̀ ọ̀bìnà ọmọ mẹ́mẹ́ kò sáàwẹ̀ náà fílà tó ní ọlá tó àwẹ̀ ọjọ́ àràfà tí kì í bá ṣe pé kì í sọ̀rọ̀ ẹ̀yà ìjọ ọlá rẹ̀ dé ó ti fẹ́ẹ̀ súnmọ́ ọlá àwọn àwẹ̀ àwẹ̀ ọ̀ràn yẹn ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹ̀yà kò sí àwẹ̀ náà fílà tí láàdá rẹ̀ tó àwọ̀ ẹ̀yọ́ mọ̀ àrọ̀fà gbogbo mọ́ndé àlàmísí tó ń gbà yẹn lọ́n lọ́n lọ́wà ó jìnnà tèfètèfè kí ọlá ti bẹ́ fún àwọ̀ ẹ̀dínwó àwọ̀ àrọ̀fà báwo yẹ mọ́ndé tó kọjá fún ọ níyọ ọdún bọ́ bá mi ìṣe mọ́ndé tọ̀sẹ̀ yìí mọ́ndé mi ń bọ̀ àlàmísí tọ̀sẹ̀ yìí omi ìṣe àlàmísí mi ń bọ̀ mọ́ àrọ̀fà à ètò gbogbo yẹn ni ọba padà ó tọ́ba ti lè bọ̀ kí wàá lọ láti bẹ́ fún yọmọ àrọ̀fà títà àwọ̀ rẹ̀ anábìwá sọ́lọ́lá wà ní wasallam wọ́n ní tí òjè káyé wọ́n dà àti kẹsẹ̀ wọ́n dà ẹ̀sẹ̀ náà gbogbo nǹkan tó bá ní ayé rẹ dojú gbogbo nǹkan tí a fi máa rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run tí a sì fi máa tilẹ̀kùn aburú tí òfin ní bá wọn láyé àti nínú ẹ̀sìn rẹ̀ òní kò di ẹni tí ọ̀ tó mọ́ níwájú ọlọ́run tó bá ti mọ́ níwájú ọlọ́run ọ̀rọ̀ yóò tù gbogbo tó ń béèrè yọ̀mọ̀ sí ọlọ́wọ́ anábìwá sallallahu alaihi wa sallam wọ́n ní tá a bá ti gbàwé arọ́fà yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ọdún kan àtẹ̀ǹtà àti ìlò àtẹ̀ǹtà àtẹ̀tẹ̀ lò ọlọ́run òbí wa apá ìfẹ́ wa rẹ̀ mẹ́ subhanallah ẹ̀ǹtì ilé ìlágbára bọ̀ back and front àti àwẹ̀ wákàtí pé òtún twenty hours kò tó fifteen hours tọ́gbà yọ wá ṣiṣẹ́ lọ sẹ́yìn yóò tún wá ṣiṣẹ́ lọ wájú ọlọ́run àti iṣẹ́ yìí ebe o ti máa ń tọ́ dá lẹ́sẹ̀ èyí tó o sì dá ẹ̀ ń gọ́ èyí tá wọ́n sì mọ bá a ṣe wọ́n sì ń ṣe rìsáàfù fún wa. ọwọ́ àti dáàsì máa ń sọ̀rọ̀ pé gbogbo gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ láti yọrí àdílé iṣẹ́ bá fẹ́ láti yọrí. àwọn àkáńtàǹtì wọn bá lókùrú wọn bá pé wọ́n sì máa gbọ́ wọ́n máa gbọ́ tí wọ́n sọ yìí dáadáa ṣẹ̀rí àmọ́ wọn ṣùgbọ́n wà nù mọ́ western náà. gbogbo ilé iṣẹ́ àbí country tó bá fẹ́ balance àbí family àbí company tó jẹ́ sí pé bátẹ́gùn ti wulẹ̀ kọ́ fẹ́ tó kò ní pè òun náà ni gbogbo iléeṣẹ́ àti kọ́mpìnì àbí kọ́ńtì tí bá ní rìsá ìkànnì àánú lọ́wọ́ nàìjíríà lọ́wọ́ wàhálà ṣẹlẹ̀ ní Iran àti Israeli àti Amẹ́ríkà ó sì fẹ́ sí gbogbo ayé níta burú rẹ̀ iná rẹ̀ fẹ́ wá iná rẹ̀ fẹ́ wá dé nàìjíríà bó ti dé gbogbo kọ́ńtì ayé náà nìyẹn ṣùgbọ́n gbogbo kọ́ńtì ayé tó ní rìsáàfù bó ti fẹ́ wá báyìí wọ́n kà múnú rìsáà fún wa ni wọ́n kà fi kọ́fà atẹ́gùn gbóná ni ṣùgbọ́n tí ò ní rìsáà bí ò ní àjẹsẹ́kù ńlẹ̀ ń bo ní ọ̀tọ̀wọ́ bọ́ àmọ́ ọrùn mọ́ náà wọ́n á tẹ̀lé àyè ó dàbẹ̀ ẹni pé wọ́n sọ fún ọ pé ọba gbàgbé arọ́fà ọdún tó lò lọ gbogbo àwọn akẹ́kẹ́ ọ̀dà pẹ́pẹ́pẹ́ tó ti tẹ̀lé ọ̀hún lẹ̀ aláàánú lọ́lọ́run tí ìṣẹ́láìsì ọmọ wọ́n tó kó wọn ọmọ ọlọ́mọdé kọ̀ọ̀ká o kọ̀ọ̀párẹ́ o pẹ̀lú míì ṣẹ̀rí àtọ̀bá gbọ́ báyìí yóò sì máa fi kílẹ̀ ara rẹ̀ tí yóò sì máa bó wọlé kílẹ̀ ara rẹ̀ ìkan ìwọ ọlọ́run nìkan náà ní ọ̀sán ń bẹ̀ wọ́n ìwọ ọmọ ádámà ó wò sórí oṣù lọ́ọ̀fọ́ ìwọ ọkùnrin tó jẹ́wọ́ ìyàwó rẹ̀ obìnrin náà tó dọ́gbọ́n sí i tó yẹ pé ráìsì èèyàn kan ni àbí ibi iṣẹ́ àbí kọ́ńtínì àbí nǹkan nǹkan lọ́mọ pé ilé wọn ọ̀ràn o ṣùgbọ́n ẹ̀tọ́ ọlọ́run kan tọ́ ọ̀rá láre tàbí òfin ọlọ́run kan tó ò ṣe tó sì yẹ kó o ṣe ọlọ́run sì ní kó o ṣe tàbí kìnní kan tó o ṣe tó o ṣe dáadáa tó wá ń wọ́ tó bá ti gbàwé arọ́fà àwẹ̀ arọ́fà àwẹ̀ yóò mọ arọ́fà yẹn yóò bọ̀ sí ìtẹ̀gbà ọdún tó lọ jọ ìtọ́wà sí ìlú náà wọ́n ní ó tún ti fẹ́ débẹ̀ náà ní àti sọ fún ayé pé kékeré kí bàbá fi jọmọ lọ anábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í tẹjá àwọn ànábì tó ṣáájú ẹ ìtawàdà ń bẹ ìdí ẹsẹ fáàrí títí bá jẹ mùsùlùmí láǹtì bàbá ń sọdọ àwọn ànábì mẹ́rin tó kù náà tí ẹ jẹ ànábì ńláńlá tá a bá fẹ́ máa tò wọn àrí ní mùsọ̀láàtù màsàlám a máa tò wọn lọ ní ní ìbámu òfin ọlọ́run a ní tò bá a ti dákọ wọn nìyẹn láì sí ṣe kìrìtẹ́nì tiwọn ṣùgbọ́n àwọn gan lọ́tẹ̀lé lẹ́yìn sallallahu alaihi wa sallam náà nàbí Ibrahim ló tún kàn lẹ́yìn ànábì Ibrahim wọ́n wá ń fa Nuhu àti Musa mọ́ra wọn lọ́wọ́ Musa fàfún wọn lẹ́yìn àgbà náà wá kà nígbà tí ànábì wá ju gbogbo àwọn ànábì lọ bẹ́ẹ̀ náà ni àwa àjọ rẹ̀ náà ayi pé àwọn àjọ gbogbo àwọn ànábì ọlọ́dún. àwẹ̀ táwọn sọ ní ọmọ arọ́fà yìí kò síjọ kankan nínú àwọn àjọ tó dájú ti á nírú àwọn náà ń sàrọ̀fà ń gbá àwẹ̀ rẹ̀ fún òun ní ìhùn ládàá yẹn ẹ̀ náà bẹ́ẹ̀ láti lọ náà wọn ò ọpa ẹ̀fẹ́ ọdún tó lọ àti tí ń bọ̀ rẹ̀ ajaba ń lè hàbí ṣẹ̀ríà èèmọ̀ èèmọ̀ lókùtù pẹ́bẹ́ ọmọbẹ̀ lára òfin ṣẹ̀ríà tó lọ́nà àrẹwà Muhammad sallallahu alaihi wasallam ẹwà jẹ́ kákó ìfà náà kágbà àwẹ̀ ìjọ náà ní àbá ti gbà àwẹ̀ ní ìdíkà sọ́wọ́n pé kọ́sàdúà wọ́n náà ti mà bọ́ sàdúà àbí ọtún ní ìdíkì tìtẹ̀ bọ́ bá ń bẹ lọ́hùn mọ́sọ gbogbo ẹ̀ láyé lásán mọ́sọ bá ń sábà ń tọ́lọ àbí ń tọ́lọ sáájú ẹ̀ àtìrí ayé àwọn tẹ́ ń lọ mọ́ká tọ́lọ̀ wọn bá sọ pé àwọn tí ó bẹ́ nù ọdún ẹ̀sìn pé mọ́ ìyá fún rọ́bà náà ti náà fi dúníyà wà máa láwọn òbí láàárọ̀ sí ní kọ́lá mọ́. ayé nìkan yóò máa tọrọ ní tọrọ àlùfíà ọlọ́wọ́ aláwọn àdákejì wà mí ní hóm mọ́ ìyá fún rọ́bà náà àti náà fi dúníyà hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار ẹlẹ́ẹ̀kejì ni káwa náà jẹ́ yóò máa rọ́bà bàbá ní abèrè bí kálukú tí ń ṣàdúrà láàárọ̀ yìí kátó wá jí máa báyìí máa ní ká kó jọ ká máa wọ̀n sùn máa rẹ̀ ayé ó fẹ́ kó ninety nine lọ́dọ̀ ẹlòmí ẹlòmí hundred percent ayé lọ́tọ̀ ọ̀rọ̀ kọ̀ tọ́lá àlùbíyá nù mà níjọ náà bàbá agbáwẹ̀ náà káwa bẹ̀lọ́n tàbá ń bẹ̀lọ́n náà ẹ̀mọ́jà gbàgbé kọ́ńtù ìwà yìí ìtàǹgbé ìtọ́lọ́ ń wa padà ètò bí bá ti máa bá lọ́nà òní mọ̀ níjọ́ tó bá ha ha ha ẹgẹ́ bí ọ̀sán ti ń ni yi padà Allah tá ti pè padà da ah, àwọn yìí wáwù kọ́ mọ̀ dàámọ̀ àà èyí ti bàbá rí èyí ti yáre bàbá rí yáre yóò máa ṣiṣẹ́ lẹ̀ yóò tún máa ṣàdúrà lẹ̀ bí àsìkò tí ń lò àti tí ń bọ̀ lẹ́yìn kódà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́run àwọn lọ́jọ́ àwọn ànábì ọlọ́run àlẹ́ ìmùsọ̀lá àti ìmùsọ̀lá fún ìdí eléyìí àwọn àmà ṣe àdúrà níjọ́ náà níjọ́ náà nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka ṣe dáadáa jùlọ onígbé ìran ọ̀ràn yẹn wa gbogbo tí ọ̀ràn yẹn wa ká sí pérépéré ẹnìkan bẹ́ẹ̀ náà ọmọ ìyá wa ọjọ́ àrọ̀fá ló di oníta ọjọ́ ni tẹ́lẹ̀ ó ń kírun oṣù ni wọn ẹ̀dùn kúkúrú jẹ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ nígbà ní àrọ̀fá ń bọ̀ ní wọ́n wá sọ débi pé kọ́ Allahu Akbar àdúrà rẹ Ibrahim gbà tọwọ ajẹ tán àrẹ ìtọ́jú tó ṣẹlẹ̀ ọmọ rẹ jẹ wọn tún jẹ kú èmi náà àti wọn náà ń jẹ ń bẹ̀jẹ̀ tó fi jẹ́ sí pé àdúrà gbígbà kìí ṣe tí ó jò kàn àwọn orí ẹ̀jẹ̀ ní parẹ́ báyẹ̀ pọ́lọ́n bá ti gbàdúrà parí nù yóò ti máa lọ ní tiẹ̀ ni ọlọ́wọ́ àmà gbé yẹn wá tí ọmọ àmọ́ nítorí àdúrà ń lọ tí òfin ní parẹ́ láéláé ìlàkùnrin àmì ìta ọlọ́nkọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn jama mùsùlùmí jẹ́ ká ṣàdúrà dáadáa káwa mú tuntun sí ọ̀ràn àyàn ẹ̀ ń tẹ̀ wá ní ọgbọ́n wà sí ìjọ náà ọba ní a pẹ̀lú ògbó ọlọ́run ọjọ́ àràfà òun dùn ní tàwé gbogbo ilé rẹ̀ pátápátá àtúrọ̀ ni bí wọn náà bá wà tán gbọ́n mi báyìí náà lé àbíta ló ti wà ẹgbẹ́ tiẹ̀ náà rí bẹ́ẹ̀ àkókò ní fún àwọn kó o dàtún bí o kó o yí gbèsè ayé rẹ padà kó o di mùsùlùmí gan-an ètò àbí màlẹ́ na gbogbo ilé rẹ̀ àsọ̀rọ̀ ni gbogbo ọkọ rẹ̀ àsọkọ ni gbogbo bàdí ẹ̀ na bí ọmọkùnrin ò tó ìyá bàbá wa ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọkùnrin ò tó múra sí tẹ̀lé ní ń sọ ìdí kan máa ń ẹbọ káàkiri. ẹ̀kì ní bí mo bá bí kíní bá wà nílé mi bí mo ti wọlé kí n ṣàdúrà lọ́la àràpà kò ní gbà mo ti wá já báyìí ọ̀wà kò wá tábí àmì ọgbà tó máa ń sọ̀rọ̀ ọ̀làgbà rẹ̀ ọgbà máa lọ mo ti lọ nìyẹn láti gbà náà lẹ́yìn náà ti lálàáfíà lórí pé bí bá ń lọ bìkan yóò wò fẹ̀fẹ̀fẹ̀ bá fẹ́ tilẹ̀kùn lálẹ́ ìwọ́n náà mọ ìwọ́n tó ń gbọ́ mi tó níbẹ̀ nílé ẹ̀ náà bá tilẹ̀kùn lálẹ́ bá fẹ́ tilẹ̀kùn ó tún wókè ọlọ́run rẹ̀ kejì lòún wò sọ́mọ̀ bí ẹnu ọ̀nà tó so máa rí tí ń bẹ́ẹ̀ àbí òsì ń bẹ́ẹ̀ wọ́n lọ́rin àjò yóò fọ́ wà fún ẹ̀dá fún ẹ̀dá fún gbàgbé tí ń gbàgbé kí ni ẹ̀ ti bí àǹfù ansẹ̀t ní wàhálà fún ansẹ̀t kọ́ kí ni burúkú kan tó kó sápò nìyẹn o ibi tí ń bẹ́ẹ̀ àbí òsì ń bẹ́ẹ̀ ọlọ́run ní ìgbò ní. ọkàn rí oníbálẹ̀ ò lè sáyé ọ̀ bí kìnnì kan bá ti kẹ́rẹ́ báyìí wọ́n ti dìde o ta ni ń dé tí ò dé ń bi A àtúpẹ́ àtọ́ pẹ́dá o àdúpẹ́ àtọ́ òun náà máa wákà jù yóò dá wákà yóò bá yóò dá ti kíú náà amúdáwà tí kúra kìíní kí a ti rá àjà àjà ní kankan mọ́tí kìíní bá dé tí kòkú bá dé bá dé ayé o ó rọ̀ tọ̀rọ̀ mọ̀ wá lé bọ́lọ̀ ti sáyé fún ẹ̀ nìyẹn kò ní máa rọ̀ lọ́fún láíláí báyẹn yóò lè lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò kúrò lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò tẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó lè bá àwọn pé ìtọ́lọ̀ tí bá ń kún rí kí lọ fún gbogbo ọjọ́ ayé rẹ ó ti ga ọgbà bí ọlọ́run bọ́lọ̀ ti wá sáyé nìyẹn yóò máa tẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò máa ọ̀nà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò máa kúrò lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí tó jàmáà mùsùlùmí tàbá wá ti ọjọ́ àràbá sẹ́nu àwọn ọjọ́ yìí ká mójútó dáadáa kásàdúrà kàbẹ̀lọ́ káwọn amágbàgbé àwọn ọmọ ìyá wa tí wọ́n wà nínú pákàlẹ̀kì ọjọ́ àràbá jàmáà náà hajj níjọ́ náà ìṣàdúrà kan ṣùgbọ́n kíní ará ilé máa ti ń gbà kan ti ó ah, ti sàrà wà ní mọ́ká gbogbo tó bá jẹ́ gbàlagbà náà mọ̀ pé ó ti rí ń gbà kì í sára ìsìláàmù gbogbo gbàlá lè fi sàrà mọ́kìlú tẹ̀sí àfi sọ́rí ẹ̀jẹ̀ bí àràfà ẹ wá sọ́rí ẹ̀sìn aláàjì kàmálì tọ́lọ mọ́kà sàrà rẹ̀ rí o wọ́n máa gbé amásálásì ẹ̀yin jàmọ́ ẹ̀ bá wa jẹ́ o onílọ́jọ́ àràfà o ọlọ́mọ jẹ́ kí àràfà ó fà o ẹ̀rí kan ilé òun ni òsì ńlẹ̀ ti sàrà anytime wọ́n yìí tó wá lẹ́sì sàrà fún òfurì mọ̀ká ti sọ́rí ọjọ́ àràfà ń táwọn yẹn máa ń ṣe ìsàrẹ̀ ẹ wá lọ a ti kọjọ́ àràfà nìkan ló le ọjọ́ tó lágbára jù níjọ́ tí ọba ṣe umra tó kọ́kọ́ dé níjọ́ tó kọ́kọ́ dé mọ́kà ń lọ lágbára jù rárá ní wọn bá dìwọ́ bí á léèrè èyí tó kọjọ́ àràfà nìkan ọjọ́ àràfà gbẹ́dẹ́ mú kẹ́ gbogbo ẹ̀ ń sí níjọ́ tí ó ṣe umra tó dé òní ojú rẹ̀ ó rí dáadáa ó lè sọnù ó sì lè má sọnù ògbẹ́ lè máa gbẹ́ àwọn gúrùpù rẹ̀ ògbẹ́ ògbẹ́ wọn tí ọ̀dà dúró ni wọn ò ní dúró de yọ ọ̀pọ̀ ògbẹ́ mára náà ìtọ́ máa gbọ́n ẹni ọ̀tọ̀ ara lójú ọlọ́run bàbá yẹn jẹ́ o torí ìtọ̀ tí mo tọ̀ sára ẹni bá ní mo ní mo tọ̀ báyìí ní ìsìn mo ní ti ara lu àrá ní ìsìn tí wọ́n wà tó dì mí olórí yín gan ojú ẹ̀rọ náà ẹgbẹ́ bàbá yẹn ti ká kẹ́tẹ́ ti tẹ̀sẹ̀ bá kíní sí ìbàdàn. bàtà ní jọmọ èèyàn tó nǹkan hmm, ọlọ́run bá sọ gbogbo ẹ̀ tó. anábìyàn hmm, Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí wọ́n máa ń pàtàkì nínú àwọn ọjọ́ yìí náà nìkan máa ń pẹ̀rẹ̀ léyà ìyá pẹ̀rẹ̀ léyà wa o ọ̀nà ni iná bisimilahi rahman rahim iná bẹ́ẹ̀nà kàlíkàwùsà wàsàn ní ilẹ̀ wọn bí káwọn ní hap ní nàṣà ní àkàwọ́ wà láàbùtà àyà mẹ́tẹ̀ẹ̀ta àṣírí mbẹ́mbẹ́ nígbà sírí ṣẹ̀rí àti iṣẹ́ sírí àwọn aláàfáà wọ́tọ́lọ́ ń bá fún ní kápá tó bá pẹ̀rẹ̀ léyà ọ̀tá rẹ̀ ọ̀rẹ́rin rẹ̀ ní àyà mo ti mú jáde pẹ̀lú tọ́lọ́ ń fún ọ ní kápá tó pẹ̀rẹ̀ léyà bá ń lọ pé ìjì ẹ̀yin tí níyàwó àti kọ́lé gbogbo òfin tí ọmọ nàìjíríà àmọ́ yorùbá fi kúnlẹ̀ tí wọ́n fi kún sẹ̀rí àyẹn tí jẹ́ kó sí lọ́hùn tó wá ń àwọn àti o àti o o sì ní kápá àti gbẹran ọ̀tá àlọ́rẹ̀ rẹ̀ padà ti mú ọlọ́run ní ti tọba ti fi méjèèjì tọgbà tó kírun éèdì nàṣàánì àkàhùwà làbẹ̀sà púpọ̀ táàrin àwọn ni wọ́n tí wọ́n bàjẹ́ tán lójú ayé rẹ̀ àtìgbọ́ tọba tó kù mẹ́. ṣé máa ní ṣẹ́gun ṣẹ́gun ọ̀fẹ́ ṣẹ́gun ọ̀tá rẹ̀ oṣù làgbára ẹran léyà pa onídìí ó ti kankan mímọ́ wọ́n wulẹ̀ sí pé fún mọ́ níjọ́ tó ti dọ̀bẹ́ dé lọ́rùn báwọn ọ̀tá rẹ̀ lójú lọ́rùn tọ̀ mọ́ ṣùgbọ́n bí ìgbà tó pa òun náà mọ̀ a ẹ̀jẹ̀ rẹ ti ráre aka òwò àbùdá tó torí ìdí eléyìí anábì wa àrí sọlá wọn wá sinmi lé alẹ wọn kò kan tí pa ìdíná lówó lọ́tọ̀ wọn àrí sọlá àtọwọ sọlá. abáyáwó àkáǹtì jẹ ní ìsìn anábì ò ní pàṣẹ́ntéèjì mẹ́ta nu àwọn akíbẹ́ náà àkáǹtì tiẹ̀ fún àwọn ti máa aka àbùdá wọn náà máa fọwọ́ ọ̀sọ́dún lè rọ́bì kàwàdà mùsùlùmí ẹ̀já pẹ̀rẹ̀ o kọ̀ǹtítà dáa pọ̀ lásìkò tá a wà ilé òótọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀tá rẹ̀ ti kú tán ọ̀tá tó ń bẹ náà àbí mú wó kó fi sin lọ́hùn kọ wá lánìyàn pé bọ́lọ́hùn lọ́pàṣẹ bá ànábì tó kọ̀ sí sọ̀rọ̀ lọ àwọn àrè títí ṣe mo jọ ànábì sọ̀rọ̀ àwọn àṣà ìpín nínú nǹkan tó lọ fún fún ànábì nù súrà yìí wọ́lọ́ kí ló ń pín fún ànábì lẹ ìlú nàṣàáyé àkàwé làbọ ọ̀tá rẹ yóò máa ra ago ni yóò máa ra amú ni yóò máa fòòró ni yóò máa dá amú ni tó bá tó wá kú àkóró ni ó kú àlọ́fà ábítárù bẹ̀rẹ̀ ọlọ́run à ń bẹ ọ púpọ̀ dá wa ọlọ́run bá wa lọ ayé ẹ̀fọn o ìlú nàṣàáyé àkàwé làbọ káwọn náà wà pẹ̀lú àléyà ọlọ́run sí wọn ká bá pa ká sì bó ti yẹ ká sí ẹgẹ́ bí ti rà sí ká lọ yìí gẹ́gẹ́ bí sẹ́lẹ̀ àtìpá wọn láti káàtì sì kírun yín di wa hajj alábà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin obìnrin ẹ lọ yín di o ní ọmọge ẹ lọ yín di o ẹ̀kọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀kọ́ ìyá yín lọ́wọ́ tọkọ rẹ ọba ní mánì dáadáa wọ ìyàwó náà mọkọ rẹ lọ́wọ́ ọkọ lọ́yẹ kó mú ìyàwó lọ́wọ́ ìgbà mi àwọn àmọ́ rí gbàgbà mi tíyàwó ní mánì dáadáa ọkọ ìyàwó rẹ̀ ń jẹ tùlójú ra nǹkan fún kọ́ ọbẹ̀ nígbà tó ń tọ́ ọmọ kékeré pé kí á lọ yé di ọ̀dà mi èmi máa sanwó mọ́tò hmm. kọ́ sanwó ọkọ̀ bó ti dáa nìyẹn o ká lọ oríṣi ànábì wa ayé sọlá tó wọ̀sà wọ́n fẹ́ kí gbogbo wa lọ ni ayé sọlá tó wọ̀sà ẹ bá wa lọ yé bi náà ẹ ti gbogbo ń tẹ̀lé àná ẹ ẹ̀yin obìnrin tẹ́ bá ní menstruation tẹ́ menstruation lọ́wọ́ ẹ lọ ẹ̀yin ọmọge nígbà tí ọmọdé bá wá lọ abilé kọ́ńgọ́ àbí àwọn ìyá arúgbó tẹ̀pá lọ wọ́n lè tẹ̀pá arúgbó rẹ kọ́kọ́ gbé lọ pé síbi kakọ́ faga sí lẹ́yìn tàbí ó gbé blọọkù sí kọ́kọ́ yẹn sí kó ná ọmọ wo ń tọ́jà má jẹ́ kí ọ gbóngbó sọdún nulẹ̀ má dáàmú tó jẹ́ sí pé ó ní làákàyè ẹgbẹ́ lọ́wọ́ abẹ́ kan lọ́dún náà ni abẹ́ méjì lọ́dún ni tí mọ́tò gbé fẹ́ṣíà nìyẹn ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀sìn lọ́wọ́ àyè kan jẹ́ pé ọ̀rọ̀ lọ́rùn tó wà ẹlẹ́bà agbága lọ́wọ́ ó dìbò lórí àga kó lọ́ọ́ máa wo kó rí tiẹ̀ náà kó mu tiẹ̀ náà kó lọ́ọ́ mú rírí tiẹ̀ náà káyé tiẹ̀ náà ó dùn sí i ẹ má di má lè fi ìyá ẹdún lé o àlọ́ ìdò akọ ọdún akọ ọdún kí ni bí ìyá rẹ lọ bí bàbá rẹ lọ aláàárẹ̀ tí ọba ní kó báwọn tó wà ní ibi tí ò ní tí ò ní dà ọ láàmú bóyá ara rẹ̀ yá ẹ̀mú lọ́wọ́ tí ò ní kó báwọn tó wà ní kó kọ́kàn tọ́jú ara rẹ̀ bóyá ní tí kìnnì kan ti ẹsẹ̀ nǹkan mọ́ lára tí ó tí ò ní jẹ́ kí nǹkan yẹn ó dà sínú oorun láti kí hàn ẹ mú lọ́wọ́ ẹ wá lọ yìí ẹ wá sì lọ yìí ẹ sì kírun yín ẹ kí lásìkò tí sẹ̀rí àmọ́ wá sọ́lọ́ bá wà lè wọ̀ ẹ jìnnà sí gbogbo dára dáa táwọn èèyàn wá sọ díẹ̀ sí yìí ẹ máa kí ìlàgùn mẹ́wàá mọ́kànlá méjìlá àti ìdìsọ́nà lílé ìwòlá alábìdá ti pè fún yín sallallahu alaihi wasallam tó bá jáwá lẹ́kọ̀ọ́ kan kò sí láì sí o gẹ́gẹ́ bí táà ń sọ ìdílé jáwá lọ́dún mi lẹ́yìn pé ọkà ti ètè rí bẹ́ẹ̀ ni bóyá ń gbẹ dé yìí ní aago méje àbọ̀lẹ̀fẹ́ ti bá wà sí máa ti ti wà àwọn adébẹ̀ seven thirty gbogbo tí wọ́n fi wá ṣe yìí di àti jẹnẹrétọ̀ àtẹ́ńjìn lọ́ba tàkú kọ̀ọ̀bá ṣiṣẹ́ látòkè wọ́n yẹ torí pé ọba lẹ́ẹ̀kí àwọn èèyàn ní gbọ́ gbogbo yóò di yọpọyọpọ ẹ̀hẹ́n kọ̀ǹdíṣànà ṣùgbọ́n ká pámánẹ́ǹtì ẹ̀ bí ti ọba kan ọba dé ìkíní kan ọba dé ìkíní kan ọba sí ìmáàmù nìkan ní jẹ́ ọba dé gbogbo ìdáyọ̀ kú ó dé ní òkọ́ sọ̀rẹ́ǹdà rẹ̀ ọlọ́run àkókò tó yẹ ká kírun ní ká kí bá nàbí ti kí nìyẹn sọ́dọ̀ bá wà ní. aago mẹ́jọ ká gbó ti kírun sáà a bá ń ṣe kútúbà gbogbo ẹ̀ aago mẹ́jọ mẹ́jọ kọjá díẹ̀ kálukú ti máa lọ ilé wọ́n bá ti bí náírà kálukú ti délé ẹ̀ bó ti yẹ ká kí ìdí wa nìyẹn o bá nàbí ti máa ń kí nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ bá wa mú mi wá tó ní náà ìlànà tó ń tí pé ọta lọ náà bẹ́ẹ̀ ni ọ lọ náà mọ̀jẹ̀ ńlá tààrọ̀ ojoojúmọ́ ńgbà náà yípo ọdún wọ́n pa aago mọ́kànlá ló ti máa jẹun àárọ̀ rẹ̀ ojoojúmọ́ kàwá ni ṣé breakfast náà breakfast náà ni aago mọ́kànlá

àríyànjẹ súnà ẹlẹ́ẹ̀kejì máa bá kí wọn dán apẹ̀ra àhìn súnà ẹlẹ́ẹ̀kejì mi ò jẹun súnà ẹlẹ́ẹ̀kẹta ẹran mo fẹ́ jẹ ẹran mi mo fẹ́ jẹ ẹlẹ́ẹ̀kẹta yẹn ojú mi rí ọdún alákọ̀ọ́kọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ní ọdún ẹlẹ́ẹ̀kẹta wò ó àwọn bàbá yẹn ni wọ́n wọ ẹsẹ̀ rẹ̀ bá mú oúnjẹ wọ́n bá ti dé yìí bá ti dé dé àkókò tó yẹ kí wọ́n ti kí tàbá ìbá mú oúnjẹ òwò kan kò bá mi máa jẹ. àwọn bàbá tó fi jẹun kó tó máa bọ̀ wáyé dì àwọn tí ò sí súnà kan ìkà. ẹlòmíì ti jàmọ̀ là ń lé kó tó máa bọ̀ wá ó ti jẹ ráàyè ojú rẹ̀ máa dán ẹ àgbàlagbà kan tó jẹ òun lè dúró dagun mọ́kànlá kan máa jẹ kò ní ṣubú lórí mímbà tí bá ń ka fúnpá lọ. gbogbo àwọn nǹkan yìí anábì ní mọ̀nìwádìí yàmì ní amúre ó mọ̀ sí pàtàkì àlẹ́ ìhìn àlọ́ ọ̀hún àmẹ́bìnrin ẹnikẹ́ni tó bá ilé bẹ̀rẹ̀ sí aṣáájú ẹ̀sìn inú ẹ̀sìn ní fáwọn àdúgbò mi tó filẹ̀ sí aṣáájú yálà tẹ̀sìn ní àbítáyé ọjọba ni ọjẹ gómìnà ni ọjẹ pírẹsidẹ́ǹtì ni ọjẹ ìmáàmù ni ọjẹ mufti ni tọ́wà fara ni àwọn àdúgbò mi wọ́lọ́run àánú lọ́lọ́run gbé mi dìde fún o gbogbo ẹ̀ bá wá sí láti máa rí fáwọn tí bá ń síbà wọn máa kú wọn náà yálà ó tara ayé ni o wọn náà wà àwọn olórí ayé kan tí dààmú ayé láti fọkọ̀ síláàmù tó lórí wọ́n fẹ́ kó padà wọ́n wo àwọn àfáà náà ti jẹ́ sí pé wọ́n kó yẹn lábáwọn àlèwú mọ́ ẹwù bẹ́yìn wọn ti àkúrú ẹgbọ́lé ẹlòmí báyìí pé ah ta tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni kankan bẹ́ẹ̀ máa ọlọ́run pa wọ́n rẹ́ nìyẹn ọlọ́run à ń bẹ ọ̀wọ̀ ọlọ́run mọ́ pa wá rẹ́ ọ̀wọ̀ ọdún náà táwọn ọba yìí náà ọlọ́run jẹ́ kó dùn fún wa kó dùn kó tún dùn fún wa يا ذا الجلال والإكرام ìgbàtí sọdún náà ọlọ́run kó sí náà fẹ́ ọ̀gá wa tó ti fún wa ọlọ́run má gbà lọ́wọ́ wa olórí ẹ̀ náà ni tápọ̀ wàlúwà àti ìmá tàwíì àti ìtìbá sunna kásẹ̀lẹ̀ sunna ìnájú ọlọ́run kó má gbà lọ́wọ́ wa bákan náà làásìá táàbì sọdún náà ọlọ́run kó fẹ́ ní kọ̀ọ̀kan wa owó ara ń táàbì sọdún ni kódà ẹ̀mí ẹ̀ ní lẹ́yìn ẹ̀sìn a ọ̀nà owó ni a owó ni àti fanda owó ni àtakọ owó ni obìnrin náà sàbò owó náà ni wọ́n ní àtakọ lọ yìí dì ní ẹgbẹ́ pínta àmọ́ sọ fún wa àtakọ lọ yìí dì ní o ti àkọ́kọ́ ní agbára bó bá ti ń tó ló ti gbá wájú lọ́dọ̀ tó lọ yìí àwọn bàtà alára tó bá ní ilé tó ga wọ́ ọmọ òwe méjì kí n tiẹ̀ yìí omi méjì kìíní kan ìwọ náà dákọ̀ ìlú kan fún lọ aṣọ ọ̀lẹ́tọ̀bà lọ́wọ́ tuntun lọ kó jẹ́ sí pé à yọ gàn kàkàkàkà lára báyìí tó gbogbo yẹn wọ̀ pé á bó láàárín ọdún yìí tó ga bẹ́ẹ̀ ọdún yìí gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ kó mọ́ ọdún wa bájọ́ bí ti pa wá láfẹ́ni sallallahu alaihi wa sallam ogun táwa àti sínú ẹ̀ka àmọ̀ lówó yìí o ẹni tí ó wújú ọlọ́run ọlọ́run kó fẹ́ nǹkan àwa náà tọ́lọ́ wa kẹ́ ká máa wà wọn tí ò ní lẹ́gbẹ̀ẹ́ wa ká mú náà wọn dùn àbá ní nǹkan dábàá lẹ́nìkan ti tiẹ̀ lé díẹ̀ ọ̀rọ̀ sọ fún un tí ọba gba ni o rí pàmò èèyàn tó ń bàjẹ́ láwùjọ wa ó tún lè gbé ó ti fi nǹkan sá sọ́n o ó ń láti kí rẹ ni o òsì ní ọ̀pọ̀ ọba yìí ni fún ọ lásọ gbà á kò sí nǹkan kan tẹ́mi sásọ ẹ̀rí àmọ́sọ fún ọ yẹn o kò nǹkan kan bá ọwọ́ abẹ́lọ́ ń gbé àwọn fíìmù náà jẹ́mi náà lè fún yàn náà ọba ní ọjọ́ ọ̀la tó rà fún ọba tí màbí kò ní bẹ́ẹ̀ gbà lọ́gbà àlùmọ̀ǹkọ́rọ́ yín kò fi sí kó fún tílọ̀ lówó kọ́ra kọ́ran tílọ̀ ní kó pè pé ẹrú ọlọ́run ká ní kí n bóun háwọn aṣọ kan yóò tún mú àbá nígbà tí ọba tí màbí wọn ló ẹ̀fáwọn yẹn ló ń jẹ́ fáwọn yẹn nídùnnú ọmọ kéékèèké ẹ̀jẹ̀ wọn gbádùn wọn sweet wọn ń gọ́ọ̀n fún aláwọn nǹkan gbádùn wọn fi báyìí ó fi ápì ọlọ́run kò sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọba àti ìrọ̀ ọmọ ìlú wa lọ́n jẹ́ ọmọ ẹ̀dá àti o ìjókòó sọlọ́mọ àtọ̀ sí o wàá fi rẹ̀ dáhùn náà alhamdulillah. اللهم